الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó kalẹ̀ sí muslim ìfẹ́lódùn ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba àlékè ọlá gbogbo àwọn tí ó kún iṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ tẹ́ ẹ fi ń gbóhùn wa ní ìjírá fourteen forty yìí kọ́lọ́n kó máa bá ní sàlékún ìmánì wọn àti àrísìkí wọn kó bá ní fún wọn ní ẹ̀san olóore nínú ọgbà alfredaus kó sì gba ìjọsìn kálukú wa lọ́wọ́ wa nínú ramadan àti nígbà tí ramadan tí ó bá tún lọ tán ilé ẹ̀kọ́ mufliun high school tó ti dé ní òru òní láti máa mú àwọn nǹkan ọ̀jọ̀kan ètò gẹ́gẹ́ bí ìṣesí wa a bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa abdulrahman adegoke tí yóò ṣe bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين ọlọ́run bá ní fún akẹkọọ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa báyìí ẹ jẹ́ ká gbọ́ kíkà látinú ọ̀rọ̀ olówó iyebíye ọ̀rọ̀ ànábì èyí tí akẹ́kọ̀ọ́ wa hamida abdulwasi tí yóò kà fún wa ẹ jẹ́ ká gbọ́ ìkà láti inú hadith bismillah. qala rasulullah sallallahu alayhi wa sallam talabul ilmi faridatun ala kulli muslim rawahul bayhaqi translation The Prophet of Allah, peace be upon him, said, Seeking knowledge is compulsory upon every Muslim. Transmitted by Haki. Lesson from the Hadith It teaches that seeking knowledge is compulsory in Islam. Two, Islam discourages ignorance. Three, All Muslims must seek knowledge without exception. Ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa. Lẹ́yìn ìgbà tí a ti gbọ́ àyọkà láti inú Alukur'an tí a sì ti gbọ́ kíkà láti inú Hadith níbi tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó ti ń ṣàlàyé fún wa pé mímọ́ wá ìmọ̀ ọ̀ranyàn ló jẹ́ fún gbogbo mùsùlùmí gbogbo ẹni tó bá ti pé lọ́mọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam kò gbọ́dọ̀ nítẹ̀ lọ́rùn sí àìmọ̀ kan kò gbọ́dọ̀ já sí pé àìmọ̀ kan òun náà ni yóò fi wá máa lo ìsẹ̀mí ayé jàmáà tó bá rí bẹ́ẹ̀ gbogbo wa náà ní ká mójútó ìmọ̀ wá ìmọ̀ kọ́lọ́n kó fún wa ní màlúbáríkà tó pọ̀ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wa ìmọ̀ tó wúlò ọlọ́run bá ní jogún ẹ̀ fún wọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jóbi náà ọlọ́run jẹ́ kẹ́ ẹ jèrè àwọn ọmọ yín láyé àtijọ́ ògbéǹde alkiyama a máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá à ń bá bọ̀ nípa badul amali sọ̀lẹ́hà fi ṣáàrì Ramadan díẹ̀ nínú àwọn iṣẹ́ olóore tí wọ́n fẹ́ ká máa ṣe nínú oṣù Ramadan tí a wà yìí torípa ti ṣàlàyé nínú ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá pé oṣù Ramadan kèé ṣe àìjẹun àìmumi nìkan bí kò ṣe pé gbogbo oríkèríkè ara wa ni ó gbààwẹ̀ nígbà táwọn oríkèríkè ìbá ti wá gbààwẹ̀ tán á tún wá máa jọ́sìn fọlọ́hun eléyìí ni máa ń jẹ́ kí láàdá kó pọ̀ níwájú ọlọ́run ọba àlékè ọlá ibi tá a dúró sí òun náà ni tọ̀bàkọ́ọ̀tù salaf fi kìyàmì lẹ́yìn àwọn ẹni ọlọ́run tí wọ́n ṣáájú àwọn ẹni ire tí wọ́n ti lọ bí wọ́n ṣe máa ń ṣe náfìlà òru àwọn tí máa ń lo gbogbo òru àwọn tó máa ń lo ìdajì àwọn oní one third àwọn oní one quarter àwọn oní one over five àbí one over six àwọn tọ́já sí pé láàyò rọ̀rùn náà tẹ̀kídìr àwọn ò tiẹ̀ ní àsìkò kan gbòógì àsìkò tí wọ́n bá jí sí tán rí pé òórùn òkun àwọn wọ́n lọ ṣe náfìlà fọlọ́run tóorun bá tún ti ń kùn wọ́n wọ́n lọ sùn ibí láti ṣàlàyé ẹ̀ pé a gbọ́dọ̀ mójútó ìmáa ṣe náfìlà òru nínú rọmọdọ́nà àti nígbà tí rọmọdọ́n tí ó bá tún lọ tán kọ́lọ́hún kó ṣe nírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa nínú àwọn iṣẹ́ olóore tí wọ́n fẹ́ ká máa ṣe nínú rọmọdọ́n òun náà ni ìfutọ́rù sọ ìmín ìfutọ́rù sọ ìmín kọjá sí pé àwọn aláàwẹ̀ tí wọ́n bá gbáàwẹ̀ ká máa fún wọn lóúnjẹ eléyìí tí wọn ó fi máa sínú torí pẹ́ni tó gbá àwẹ̀ látàárọ̀ ara rẹ̀ ó ti gbẹ ẹ wo àdúrà tá a máa ń ṣe nígbà tá a bá fẹ́ sínú èyí tí ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n kọ́ wa tá a máa sọ pé dáàbà zọ́mọ̀wù wàbítàl láti lè òró ọkọ̀ wàfábàtàl àjìrò insha tẹ́ ẹ bá wo àdúrà yẹn ìtumọ̀ rẹ̀ jẹ́ kó yé wa pé ẹni tó gbá àwẹ̀ látàárọ̀ anábì ọkọ̀ akamọ̀ wígbólò yẹn pé za àbàzọ́mọ ti lọ báyìí òògbẹ́ torí pé òògbẹ́ yẹn gan ni tó nira jù nínú àwẹ̀ èèyàn tí mi mu yóò sì máa rí nǹkan somi ara a ní mumi a máa wá ní za wàbítà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó túmọ̀ sí pé báwa ṣe ń pìpẹ́ àpá afẹ́ sínú káàró tàwọn olùsí náà mọ́ ọ̀nà wo la lè gbà sínú fún wọn oríṣiríṣi ọ̀nà ni a lè dáná oúnjẹ oúnjẹ tó sọ̀ǹtọ́ gidi àwọn palatable and delicious meals tọ́já sí pẹ̀lú oúnjẹ yìí a wàá pe àwọn tá a rí i pé ní tí wọ́n è sínú ó nira ẹ wá sínú lọ́dọ̀ mi ṣùgbọ́n nítorí bọ́lọ̀ ń ṣe dá àwọn ẹ̀dá míì ìtìjú gan lè má jẹ́ kán lè wá nú ilé rẹ̀ ó ń bẹ nínú àwọn ẹ̀dá ọlọ́run tó jẹ́ pé olùsìn ni wọ́n láyẹ́s àlùnà náà sà ìlàháfà wọn èyí máa tọrọ káàkiri wọ́n sì ní bùkátà sí nǹkan tó bá rí bẹ́ẹ̀ tá a bá ráwọn tó jẹ́ pé wọ́n lè wánú ilé wa wá jẹun kò sí ní tó burú tó bá ti dinú àwẹ̀ kó jẹ́ pé wọ́n ti mọ̀ pé tẹ́ ẹ bá délé ustaasu báyìí tẹ́ ẹ bá délé ìmáàmù báyìí tẹ́ ẹ bá délé aláàjì báyìí àbẹ́ aláàjà báyìí ẹ nǹkan tẹ́ ẹ sínú téèyàn ò bá rọrùn àwọn tá a rí wípé ìsinú nira fún kán máa wá sínú pẹ̀lú oúnjẹ wa nínú ọ̀nà tá a lè lò ní ọ̀nà míì tó rọrùn a lè gbé lọ àwọn mọ́sálásí wa tọ́já sí pé à ń kírun tán báyìí ó rí pẹ́lú mi ń gbọ́ ọba jẹ ìsinú tán yóò tún fi sísítẹ́ẹ̀mù wa ọ̀rà tí yóò tún di èyí tó tún lè jẹ ní sáàrì irú àwọn báyìí wọ́n fẹ́ ká máa ṣe lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ló ṣe ń ṣàlàyé pé màá ń fa tọrọ sọ ìmàn àṣewọ̀ tọ́já sí pé o fún aláàwẹ̀ ní ìsinu o fún ní ìsinu kí ni tí ọmọ ẹbẹ fún ọ falahu miflu ajiri sọ im min ghairi àyàn kò sọ min ajiri ìṣe irú ládátàláwẹ̀ yẹn gbà lọ́dọ̀ ọlọ́run ìwọ tó o fún ní ìsinu ìwọ náà gbàrú ládàá yẹn láì ní dín ládàá tẹ́ńtọ́gbàwẹ̀ kù ìwọ náà ládàá rẹ ò ní dín kù àṣenú tá a fi lè kọ́ lọ́ọ́ ń fà lélẹ́yìí kí ni ìtumọ̀ rẹ̀ èmi gbààwẹ̀ lápẹẹrẹ ká ní mo ní ládàá ten thousand tí màá gbà lọ́dọ̀ ọlọ́run èèyàn mẹ́wàá mi náà gbààwẹ̀ oúnjẹ mi náà fi sínú èmi ó gbà ládàá ten thousand lórí ara mi pé mo gbààwẹ̀ àwọn mẹ́wàá tán fóúnjẹ mi sínú màá gbà ládàá ten thousand times ten wọ́n wà á di ẹ̀mọ́ tèmi àwọn ò sì nítorí ẹ̀ gbà ládàá five thousand pé ẹja pín méjì rárá torí pé Ọlọ́run máa fún aládàá ni jàmọ́ tó bá rí bẹ́ẹ̀ gbogbo àwa tọ́lọ́ ń bá ní kíjẹ ẹ̀mọ́ wa rọrùn ẹjẹ́ á máa rántí àwọn ọmọ ìyá wa tíjẹ ẹ̀mọ́ wọn tó le pẹ̀lú ká máa fún wọn ní tí wọ́n èsì nu nínú ọ̀nà míì tó rọrùn òun ni ká gbé oúnjẹ raw food stuff ká gbé fáwọn èèyàn àwọn tá a gbé ìrẹsì fún ni àwọn tá a gbé wà fún ni àwọn tá a gbé nǹkan míì nínú àwọn tá a mọ̀ iṣu tá a fi máa ń sinú náà lu wa àwọn tá a gbé fún ara ẹ̀ náà ni ìwọ tó lágbára gbogbo eléyìí ìwọ náà lágbára kọ́ ọ̀ra támúrù níye kan kó o kó wa mọ́sálásí kọ́ aláwọn èèyàn lọ́wọ́ ọlágbára pure water ara ẹ̀ náà ni irú àwọn iṣẹ́ olóore yìí wọ́n fẹ́ ká máa ṣe púpọ̀ nínú ààwẹ̀ torí pé nínú ẹ̀ náà ni ìtọ̀ àmù tọ̀ àm ká máa fáwọn èèyàn lóúnjẹ yàtọ̀ sí pé bọ́yá ìsinu nìkan oúnjẹ tí wọ́n ó fi máa ṣe sàárì oúnjẹ tí wọ́n máa lò fún àwọn nǹkan míì táwẹ̀ ó fi rọrùn eléyìí wọ́n ní àáfàá wa Abdullahi ọmọ Umar ọlọ́mbániyọ́nú sí bàbá àtọmọ nwanne abdullahi ibn umar kana ibn umar radiyallahu anhuma yasumu wala yuftir illa ma'al masakin abdullahi ọmọ umar tó bẹ́ẹ̀ lè gbà àwẹ̀ báyìí kò ní í sínú àwọn olòṣì sinu wà ní kọ́ńpínì àwọn olosi wọ́n jọ papọ̀ ni torí àwọn gbọ́ yé pé iná máa tún sọ̀rọ̀ náà wà wa ga pẹ̀lú àwọn olòṣì pẹ̀lú àwọn ọ̀lẹ pẹ̀lú àwọn less privileged nínú wa tí wọ́n ń jẹ àwọn nǹkan wa tó ń ṣàdúrà fún wa tá à ń ṣe wọ́n lóore tínú wọn ń dùn èyí ìfantárísìkì tó ṣe máa ń pọ̀ dáadáa gan àáfàá wa Yunusu ọmọ Yazid wọ́n lòun náà sọ wípé kana ibnu shihab ìdàdàkọlà Ramadan fa innama huwa tilawatul Qur'an wa it'amut ta'am wọ́n láàfáà yìí máa ń sọ wípé tí rọmọdán bá ti wọlé o nǹkan ńlá méjì tá a gbàjúmọ́ òun náà ni ká máa tìláwà alukur'an àti ká máa fún àwọn èèyàn ní oúnjẹ ọlọ́run kọjá wa náà ò lè máa ṣerú iṣẹ́ yìí nínú àwọn ẹni retọ́ lọ àáfàá wa hamad bono abi sulaiman wọ́n ní yufatiru fi shari ramadan khomsa mi àti insanin àáfàá hamad ọmọ abi sulaiman wọ́n ní nínú oṣù ramadan èèyàn five hundred èèyàn five hundred òun ma ń ṣe ọgọ́rùn-ún márùn-ún èèyàn ni yóò sì ní ẹnu ààwẹ̀ wàyí náà wú kánà yòòtí imbadalẹ̀ likuli wahidin miata dirham tó ọ̀túnú ààwẹ̀ gbogbo àwọn five hundred yẹn yóò fún kọ̀ọ̀kan wọn ní hundred dirham hundred dirham tá a bá bí wá sówó owó tó lágbára òun owó yìí a jẹ́ mùsùlùmí ara ń òun lélẹ́yìí ara ń tán fẹ́ ká máa ṣe òun náà ni kẹ́sọ́rọ́tù zikir ká jẹ́ kí ìrántí ọlọ́run kó pọ̀ fún wa gbogbo à ń gbá àwẹ̀ kò ní ká fi àwọn àzìkáàrù àárọ̀ tá a máa ń ṣe níjọ́ tí ò sí àwẹ̀ lẹ̀ àwọn àzìkáàrù ìrọ̀lẹ́ tá a máa ń ṣe kò ní ká fi ilẹ̀ a máa ṣe àwọn eléyìí àwọn àzìkáàrù míì tá ìtún ṣe a tún wá gbìyànjú àti máa ṣe ká pọ̀ lẹ́ni tí ọmọ rántí ọlọ́run nínú oṣù Ramadan ara aṣẹ́ olóore tí wọ́n fẹ́ ká máa ṣe òun ni eléyìí ara iṣẹ́ olóore tán fẹ́ ká máa ṣe òun náà ni kẹ́tọ́rọ́tù sọ́dákọ̀ ká jẹ́ kí sàárà wa yàtọ̀ sí pàǹfà àwọn èèyàn ló ń jẹ ìmọ̀ ṣe ìtọrẹ àánú ìmọ̀ náwó ká jẹ́ kí ó pọ̀ nínú rọ̀mọ̀dọ́nà yìí ara tí wọ́n fẹ́ ká máa ṣe púpọ̀ ni àwọn ọmọ ìyá wa tí wọn ò rásọwọ̀ ká máa fún wọn lásọwọ̀ àwọn ọmọ ìyá wa tí bàtà wọn ti gbó ká fún wọn ní bàtà ẹni tó rí pé jáàbù rẹ̀ ti lá kára jáàbù fún ẹni jàlábíà rẹ̀ ti ya tán ká fún ní jàlábíà ẹni tó ní bùkátà sáwọn nǹkan míì kódà àwa tá a jọ lọ́jà tó bá rọrùn inú fi discount sáwọn ọjà wa tí èsè irú ṣẹlẹ̀ ń lu tiwa tá a máa wá gbowó lọ́jà torí pé rọ̀mọ̀dọ́nà bẹ̀rẹ̀ àwọn ẹrúsìn ọlọ́run àwa àwa tọ́lọ̀ ń bá bẹ́gi ọ̀la fún ọ̀dà púpọ̀ ká tá a bá tí ì wa ká fi wa sínú rọ̀mọ̀dọ́nà ara ṣe olóore ni kọ́lọ̀ ń kọjá lè máa yọ ara ẹ̀ náà ni ká ṣe wúmúra nínú rọ̀mọ̀dọ́n torí pànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yẹ wa pé ẹni tó bá ṣe wúmúra nínú rọ̀mọ̀dọ́n ó dàbí ẹni tó ṣe hajj pẹ̀lú òun ni kọ́lọ̀ ń kó ṣe léyìí náà ni al-i'tikaf ìkóraró ní òru mẹ́wàá tí ó bá kàn yìí nínú rọ̀mọ̀dọ́nà ìtìkáàfù yìí àfi máa ń wá láìlátòlè kọ́dìrì eléyìí lọ́nà tó dáa jù púpọ̀ láti fi wá láìlátòlè kọ́dìrì kákóra ló sílé ọlọ́run ọba àlekè ọlá kọ́lọ́run kó gbà níjọsìn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ibi láti dúró lórí tó ní í ṣe pẹ̀lú àwọn iṣẹ́ olóore nínú Ramadan a wa wá bọ́ sínú àwọn agbọ́nrin míì nínú ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀ bóyá ẹsẹ̀ jọyìn wa ilé ẹ̀kọ́ mufleon high school àwọn náà so onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ́n kó máa bá ní ṣe àlékún àgbéga fún wọn. ilé ẹ̀kọ́ yìí ẹ lè fẹ́ ṣèwádìí nípa rẹ̀ àbẹ́ ẹ fẹ́ tiẹ̀ máa béèrè àwọn tọ́jọ́ mọ́ ẹ̀sìn ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la tá a tún máa pàdé ìmìlọ́mìyàn Islam Rasheed Hashim asalaamualeykum. As wa rahmatulahi wa barakatuh.